ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 قد تركنا رمضان بين رابح وخاسر فالرابح فيه من وفق للطاعة وقام بحق العبادة والخاسر فيه من لعب ونسي ولها ولم يقم فيه لله حقا ولا رأى لله فيه حرمة عباد الله اعلموا أن المتقين السلف الصالح كان عادتهم بعد انتهائهم من العمل الصالح يخافون من الله عز وجل عدم القبول منه سبحانه وتعالى ولا شك أن هذه العادة عادة الأنبياء والمرسلين تعالوا وانظروا قصة نبي الله إبراهيم وولده إسماعيل حينما يبنيان بيت الله على الحرام وبعدما قام ببناء هذه هذا البيت العظيم دعوا الله ربهما وقال وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم إنما يجب على المؤمن المسلم الفاهم لدينه أن يخاف من الله أن يتقبل منه أعماله الماضية وكذلك كان هدي السلف الصالح من الصحابة رضوان الله عليهم أنهم كانوا يخافون وخاصة بعد ما انتهوا من الأعمال الصالحة علي بن أبي طالب كان من عادته إذا فرغ من صيام رمضان ينادي بأعلى صوته ويقول ذهب رمضان من المقبل أو من المقبول فنؤنيه ومن المردود فنعزيه وكذلك ابن مسعود رضي الله عنه يقول لأن أكون أعلم أن الله تقبل مني عملا أحب إلي من أن يكون لي ملء الأرض ذهبا وهذا أبو الدرداء رضي الله عنه كان يقول لأن أيقن أن الله تقبل من صلاة واحدة أحب إلي من الدنيا وما فيها لأن الله يقول إنما يتقبل الله من المتقين ولعل هذا رسم بعض علماء العلامات التي تجعل المسلم أن يعلم أن الله سبحانه وتعالى قضي ورضي بأعماله هناك ما رسم قبل العمل وكذلك ما يكون بعد العمل هذا وقف الله وضع أترى إكرام الله أتيك فرس وجه النبوة محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ bẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam tó fi jọjọ́ gbéǹde àkèyàmà abẹ́rẹ́ òkú orí tí wọ́n ṣáwájú òun ni pé lẹ́yìn ìgbà tí rọ̀mọ́bọ́ọ̀nù bá parí gẹ́gẹ́ bí a ṣe lè fi gba àwọn ramọ̀bọ́ọ̀lù kan yìí òun náà ni pé wọn máa tún bẹ nínú ìpayà ìpayà pé kí ọlọ́run kò gba ní ọwọ́ àwọn torí pé báwọn yorùbá náà ti máa ń pé mo fún ọ ìgbà àbí ìfẹ́ ó ṣàgbà rẹ̀ ìṣètìtẹ́ àwọn aṣíwájú wa ní ẹ̀sìn ní ká máa ṣe yìí ká máa bẹ̀rù lérí pé tá a bá parí iṣẹ́ rẹ̀ nìkan tán kì í ṣe nǹkan tó ṣe pé ọ̀dọ̀ wọn náà ló ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba ànábì Ibrahim alayhi salam àti ànábì Ismail alayhi salam ìgbà tí ọlọ́wọ́n bá gbé kọ́ ọlọ́run tó ní kí wọ́n kọ́ ilé kẹ́kọ́ mẹ́kà kẹ́kọ́ mẹ́sálásí kàábà ọlọ́run nígbà tí wọ́n kọ́ tán wọn máa sọ pé a ti parí iṣẹ́ báyìí ọlọ́run ní wa ìdè yẹ́rọ̀fà wa ibrahim alqawaid ibrahim alqawaid min albayt wa ismail olùwà nígbà tí anabi ibrahim àti anabi ismail ni wọ́n kọ́ ilé tọ́lọ́wọ́ bá ní kí wọ́n kọ́ tán wọ́n ní rabbana taqabbal minna tọ́lọ́hún iṣẹ́ tá a ṣe yìí iṣẹ́ olóore ni àmọ́lọ́hún gbà á lọ́wọ́ wa yọ́nú sí fún wa. eléyìí náà ó tún jẹ́ táwọn afáàtún máa ń ṣe láláyé nípa ibnatu Imran ìyẹn ni pé àbí imra'atu Imran ìyẹn ni pé Maryam aleyhi Maryam ummu Isa aleyhi salam ìgbà tí màmá rẹ̀ di ìyàwó Imran tó bí Mariam ọwọ́n sọ pé إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا tọ́lọ́run mú lérí ipò ọmọ tí ń bẹ nínú mi yìí mo fẹ́ fi sílé ọlọ́run ni kó máa mójútó lẹ́yìn pàtó sọ yóò tán wọn ni pàtàkọ́ bẹ́ẹ̀ ilé nìlè ọlọ́run yọnu ti fún mi o kọ́lá kò sí ibi ọmọ yẹn ọmọ yẹn ò sí bẹ̀rẹ̀ ṣẹ́ yẹn oògùn ò sí ìfọmọ yẹn ṣe nǹkan tó fẹ́ ṣe ó ti ń bẹ ọlọ́run ọba kalẹ̀ pé ọlọ́run nípa yọnu sí ìdáláwọ̀ mi ní ìgbàdà náà ni àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam ó wà nínú àwọn ọ̀rọ̀ wọn lóríṣiríṣi Abdullahi bin Mas'ud radiyallahu anhu onítòwò bá ṣiṣẹ́ kan iṣẹ́ olóore ìpè á kó wá mà lè an àkúnà àgámù kí n mà anna Allaha ìpè ọlọ́wọ́n bá taqabbala minni amalan kó gba iṣẹ́ yìí kó n mọ̀ pọ́lọ́ ń gbà ó ní ahabbu ilayya mina dunya wa ma fiha mo láìsẹ̀ gbogbo tó láyé lọ yányán ibòmí ó ní ahabbu ilayya an yakuna li mil al-ardi zahaban kọjá kí gbogbo orílẹ̀ ayé ìgò ìwà pọ́n síbẹ̀ kò lè dùn mọ́mi tó kọ́lọ́n gba iṣẹ́ eré kàtìmọ́ bá ṣe Abu Darda òun nítorí pé kíni tọ́lọ́n bá gba iṣẹ́ èèyàn ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run nìyẹn torí kọ́lọ́n ní innama yataqabbalu Allahu minal muttaqin ìfẹ́ ní tó bá bẹ̀rù ilé lèmi máa ń gba iṣẹ́ rẹ̀ tí wọn bá bẹ̀rù ọlọ́wọ́n ọba láti fi ṣiṣẹ́ ọlọ́wọ́n da iṣẹ́ rẹ̀ ló láyà ni ní ọlọ́wọ́n máa ń sọ nu gbàtúnika gbà rẹ̀ ó ní kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun bẹ̀rù ọlọ́wọ́n ọba yẹn náà ọlọ́wọ́n ọba níbi ẹni tí ó bá ti bẹ̀rù ọlọ́wọ́n ọlọ́wọ́n علي بن عبد الطالب رضي الله عنه wọ́n ní pé tí ọba ti gbà wẹ̀ tán ní alẹ́jọ́ tó bá ti di tán gbà wẹ̀ táwọn ẹ̀sẹ̀ parí so ṣe sí wọn ni pé wọn èyí rí ìdùnnú lára wọn tó jẹ pé àsìkò yẹn àsìkò tó yẹ pé ọmọ ọdún torí àsìkò ọdún ni àbáwọn sọlọ́ọ̀sì ara tí wọ́n máa ń balẹ̀ lásìkò yẹn ni tí wọ́n wọ́n pé ọgbọ̀n ọjọ́ làwọn fi gbà wẹ̀ yìí nìkan kí ló fi dá wọn lójú bọ́lá wọn bá gba ọgbọ̀n ọjọ́ táwọn fi gbà wẹ̀ yìí علي يوم رضي الله عنه يوم واسطي من المقبول فنهني سلام منيسن طلعوا باشير كما واسطي أحمد قولي طلعوا باشير wọ́n ní ta ni ẹni tó ṣe pé wọ́n mẹ́ni lè mọ rúdúùdù ta ni tọ́lọ́run dáṣẹ́ rẹ̀ padà tí ò ní gbà lọ́wọ́ rẹ̀ fọ́nà àjí ká máa kí ikú ọ̀pọ̀ àkókò dànù gbọ́lá gbogbo ẹrú yóò rúru máa lójú báyìí. sọ níbi kẹrù máa ń bà yẹn lórí iṣẹ́ tí yẹn bá ṣe njọ́ka nabi sallallahu alayhi wa sallam ọ̀nka aya nínú suratul mu'minun ike walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajilah lọ ní àwọn kan bẹ wọ́n máa na tọ́lọ́ wọn bá fún wa wọ́n máa na tòun ti bẹ́ẹ̀ náà sábà tó wá ń na yẹn wa qulubuhum wajilah ẹ̀rú tó máa bà wọ́n ẹ̀rú máa bà wọ́n. أمنا عائشة رضي الله عنها وفي النبي صلى الله عليه وسلم يقول سنة الله وبعن قم بآيائي هم الذين يشربون الخمر ويسرقون سنة من جالدا فهو مسيني سنة من جالدا فهو مسيني الله نوما نوى مسيما بعما سنة من جالدا فهو مسيني سنة من جالدا فهو مسيني ṣé olè làwọn tó ń jalè tó wọ́n fowó mutí ni ànábì ní là rárá o yà bùnẹ́tẹ̀ sadiq àwọn yà bíntẹ̀ sadiq wọ́n mọ àwọn bọ́kọ̀ sadiq walakinna umul ladhina yasumun àwọn tó lọ́wọ́ bá ń gbẹ́rù ọmọ bàwọn bí àwọn náà làwọn tó ṣe pé wọ́n máa ń gbá rẹ̀ ó sọ́lù ó kírun wọ́n ti sọ́dọ̀kù wọ́n máa ti sàárà wọ́n yẹ kọ́ fún un náà ń la yókù bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀rú tó wà máa bàá pèsè. ọlọ́run kọ́mọ̀ gba kílé lọ́wọ́ wa o alẹ́ni wọn ni ọ̀la ìkẹlẹ́dọ́dé ni yóò sáré ìrìnà ìrìkẹ̀yàrá àwọn làwọn tó máa ń sáré tó bá ti parí iṣẹ́ rí kankan ó tún múra iṣẹ́ rí ní ó náà làwọn afá tó wá gbé àwọn nǹkan kankan lẹ̀ tó ṣe pé àwọn nǹkan yẹn tí ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ táwọn nǹkan yẹn bá ti wà ń bẹ́ẹ̀ tí ọmọ pé á ah, ọlọ́wọ́ bá ní kí n rí iṣẹ́ ìṣe lẹ́yìn ìgbà tí ẹ bá tó parí iṣẹ́ tán wọ́n tó gbé àwọn nǹkan kan kalẹ̀ bí tí ẹ bá tó ń rí àwọn nǹkan yẹn lẹ́yìn ìgbà tó parí iṣẹ́ yẹn ó tó di pé á ah, ẹ pé ọlọ́run yọ lórí ọlọ́run ọgbà iṣẹ́ yìí lọ́wọ́ mi àwọn àpẹẹrẹ kan bẹ tí ẹ máa fi mà tó àwọn àpẹẹrẹ làwọn afáà gbé kalẹ̀ tó ipò ńlọgàn náà lẹ́ẹ̀kí ogun akáwò káwò agbàtàn yìí ìdákun ọgbọ̀n ọjọ́ kì í ṣe nǹkan kékeré kọ́ jẹ́ pé ẹ̀wọ̀n agbàtàn ẹ̀wọ̀n tó rí pé nǹkan kan ò ti ẹ̀bọ́ ti fún yàn ṣe rí pé ìbànújẹ́ láńlá ni eléyìí sọ́kọ́ nínú nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa wò síwájú kí o tó bẹ̀rẹ̀ àwẹ̀ òun ni pé chẹ́ẹ̀kì al-ikhlas ipe singa tó fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yìí àbí iṣẹ́ rẹ̀ kan tó fẹ́ bẹ̀rẹ̀ láti ṣe sí ìbẹ̀rẹ̀ rẹ̀ kí lè yẹn fi bẹ̀rẹ̀ rẹ̀ kí lè àníyàn yàn tó bá di pé àníyàn pé ọlọ́run náà ni mo fi torí rẹ̀ ṣe é tó èèyàn ti kọ́kọ́ ṣe dáadáa kan nǹkan tí èèyàn máa ń wò níbẹ̀rẹ̀ ọ̀kan bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àlùbọ́wá mọ̀wá fi kún bí sunnati nàbí sallallahu alaihi ṣé lẹ́yìn ìgbà ìkíláàsì tán ṣé bó o ṣe bẹ̀rẹ̀ bó o ṣe gbà á níbẹ̀rẹ̀ yẹn bó o fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ tó ṣe lè dé súnà nàbì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n kan náà kí n tó wá wò ipe ìjìyàn rí ṣe ẹlẹ́kẹta òun ni pé ṣé kinní yẹn ọwọ́ alẹ́ lùwọ́jì al-akmal ṣé nǹkan yẹn ṣé ó pé èèyàn rí ṣe pé bákan náà sígbà tí yẹn ń ṣe alikamati al-inqisar bayna yadi Allah ṣé èèyàn ń rí i pé mò ń gbà mò ń ṣiṣẹ́ yìí pẹ̀lú ìtẹríba ìtẹ ara mi bá ọkàn bá fún ọlọ́wọ́n ọba. sòbí rèé ó fi rí i tí àwọn àfáà sọ wípé Ramadan Ramadan ó dà ẹgbẹ́ bíi mẹ̀dìmáà àlàáfíà bàbá lórí bẹ́ẹ̀ ó dà ẹgbẹ́ bíi fíìlì tẹ̀tẹ̀sàbẹ̀kúnà sí iná táwọn èèyàn wọn ń ṣe kọ́mpẹ́tíṣàn lórí fíìlì yẹn tí wọ́n ajájọ sáyẹrí níjà ọlẹ̀ oníjà mílẹ̀ ó ní àwọn kan wá ń bẹ àwọn ń ṣe kọ́mpẹ́tíṣàn àwọn sáyẹrí wọn ṣalápá ń tètè lórí àwọn iṣẹ́ olóore wọ́n ti ṣoríire. àwọn kan bẹ àwọn kan lọ sí ìtòkú kalẹ̀ eré ni wọ́n ń ṣe ni wọ́n rin ẹ̀rín ni wọ́n rin tó yóò ba nínú jẹ́ ike nínú rọmọbọ́ọ̀nù tá a gbà tán yìí àdánwò láńlá náà ni ẹ̀kọ́ tí àwọn èèyàn ń kọ́ yẹn lónìí àwọn àgbákò ni àwọn àfáwò ní dídí à àdánwò ni ọba àwọn àfáwò ní dídí à. so kí o fẹ́ mọ́ rí ya ní àwùjọ ẹ̀sìn ọ̀láyé ó pé torí wọ́n máa bá tàwọn èèyàn jẹ́ ni ẹ wọ àwọn èèyàn nínú ọdún àwẹ̀ tó lọ yìí àsìkò tó ṣe pé àlẹ́bí sọ pé kọ́dà téèyàn bá bu ọ má bú yàn má pariwo àní ọ má pariwo téèyàn bá fẹ́ bọ ọjà má àjà wo náà ní agége ẹ wo tó sọ̀rọ̀ mọ́ ṣe lágége. tí ọmọdé kéwú ló sì kún bẹ́ẹ̀ ti báyìí ọmọdé kéwú tẹ̀ lè kà wọ́n kíláàsì bíi mẹ́jọ ọmọ mi ọmọ four hundred wà ní kíláàsì mi ọmọ five hundred wà ní kíláàsì mi twenty thousand náà làwọn ọmọ yẹn wọ́n sì jókòó síwájú àfáà so ó dá mi lójú pé ninety eight percent wọn ninety nine percent gan ni wọn bá ń sábà ń lọ pèsè àbá ń ṣe náà lọ́dá èébú nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù ìjà nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù ìbá ìmọ̀ ní àwọn èèyàn jẹ́ nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù níbi ẹnìkan ní òjò kí n rí bí rìn ẹnìkan ló kọ́ ara ẹ̀ bá mi ẹnìkan ló kọ́ ìtàn bá mi níta tó tó ń rádaràdà yìí lè tẹ́sán ọmọbọ́ọ̀rù ṣe látòkì kan lẹ́nu. tòbẹ̀ yóò ti mà ikú àwọn èèyàn níbẹ̀rẹ̀ ààrẹ gan-an àdéhùn náà fi bẹ̀rẹ̀ rẹ̀ ìlànà nẹ́bí kọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ tó dẹ́mísìlẹ̀ náà wọ́n ní fi ìlànà nẹ́bí lò ó sínú àwọn ilé náà ni wọ́n bá aládàá nǹkan ọlọ́run anábì ni ọ̀rọ̀ jágbàjàgbà kalẹ̀ ìmọ̀ kúrọ́ mọ̀yàn ìmọ̀ fabricate ọ̀rọ̀ ìmọ̀ ṣiṣẹ́ ọ̀rọ̀ tó ìwà ibú anábì ní falẹ́sẹ̀lélọ́ ìhàjà falẹ́sẹ̀lélọ́ ìhàjà ti ànyàdá àtọ̀ àyànà ọ̀ṣọ́rábà kò sí gbọ́dọ̀ fẹ́fà rẹ̀ nìyẹn ṣe. nǹkan fìdí panu nǹkan fún òǹgbẹ ń fi òǹgbẹ òǹgbẹ lálàá ara rẹ̀ lásán ni. so bákan náà ẹni tí àwọn nǹkan yìí láwò tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tí ẹ bá rí pé àwọn nǹkan yẹn pé níbi iṣẹ́ rẹ̀ tí yẹn ṣe ikhlas mutaba ní sunnati nabi sallallahu alaihi wasallam bákan náà ikmal al-amal kí o ṣe kó pé kó ṣe kí o ṣe bákan náà al-inkisar bayna yadayi Allah azza wa jalla inda al-amal bàtò ń ṣe nǹkan yẹn tó orí nkìtàr pé mo bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú pé á ah, ara mi balẹ̀ pọ́lọ́wọ́ bá ni mò ń ṣe kíní yìí fún. sùlẹ̀ ìgbà tí ẹ bá wá parí rẹ̀ tán àwọn afá tó ń sọ nǹkan tí èèyàn tó gbọdọ̀ tó ń mójútó tó kú tí ẹ bá ti wọ àwọn nǹkan yẹn tí ẹ bá ti rí kọ́kọ́ yẹn balẹ̀ pé àbí ah, nílá ọlọ́wọ́ gba iṣẹ́ yìí lọ́wọ́ ọlọ́wọ́ yọ ló ti fún mi.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 من العمل وكذلك المسارعة في العبادات والخفة إلى الطاعات للرحمن وعدم الاستثقال للتقربات وكذلك التوفيق للعبادات والطاعات والقربات ورجائي من جزاء الحسنة بعدما انتهى من العمل المعين ومن أعظم علامات قبول المداومة على فعل الخيرات وعدم الانقطاع عن العبادات نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا الأعمال التي قمنا بها هذا هو الله وبعض أترى إكراتي قالوا النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى النبي وصحابه بل كنت ليلا النبي صلى الله عليه وسلم كنت جدوجا بالقيامة قالوا كفي كفي أترى كفي كاجوا نعم nǹkan tí èèyàn tó máa ní àkíyèsí lẹ́yìn ìgbà tí o sì máa mọ̀ pé á ah, ó súnmọ́ pọ́lọ̀ ń lọ́nà sí iṣẹ́ tí mo ṣe yìí òun náà ni kíyàn ṣe tán kíyàn fíl pé á ah, ọkàn yẹn sì fúyẹ́ kíyàn fúyẹ́ ẹni pé kíyàn ó rí pé èèyàn ní ìrtìfá ìrtìfá ìròhìn yẹni pé kó o feel pé o tó wà elevated spiritually ṣe ah, ah èmi gan ni pé mo mo yàtọ̀ nínú ọkàn rẹ gángan bóyá ẹ ṣe máa mà gbogbo àwọn nǹkan kan tí kò rọrùn fún ọ tí wọn náà mà kókó tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tí kò rọrùn fún ọ láti máa ṣe ní dáadáa àbí láti pàtì ní ìbàjẹ́ wọ́n ló ti rí pé ó ti wà rọrùn fún ọ nígbà kan ẹlòmíì ó ní ẹlòmíì láti bòyàn ní nǹkan àmọ́ inú rọmọbọ́ọ̀lù yóò rí pé àwọn ah, ti lè bòyàn ní nǹkan rọmọbọ́ọ̀lù tó tán yóò tó rí pé yẹ ń ṣe òun náà nìyẹn ìbínú burúkú ni kó tó bẹ̀rẹ̀ tó fi ní ara rẹ̀ lẹ́yìn tó wá parí ọwá tó rí pé bóun ṣe wà náà nínú rọmọbọ́ọ̀lù yẹn tó ń tó rọrùn fún un láti máa kọ̀ǹtínú ẹni pé òun rí bóun dàgbà sókè lẹ́mìí kéṣe pé òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú òun ní àwàlá ah, ìlágbájá ah, àwọn èyí ń fún ara rẹ̀ ọ́sá ń wù ní ìyẹn kọ́ ìyẹn kọ́ ìyẹn kọ́ kí ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ tó ọgbọ́n orí pé àkíní ah, yìí yí padà èmi gan-an àmọ́ àdìmọ́ pé mo dàgbà sókè àwọn kìkì fìtínà ayé rẹ tó ń jẹ dáa tó ń dààmú kí tó ń wàhálà tí wọ́n náà wá rí pé àwọn ìgbésẹ̀ wa lọ rẹ̀ lẹ́nu mi ah mo dúpẹ́ fọlọ́run kí wọ́n náà wá rí pé wọ́n wá dàgbà sókè ní ẹ̀sìn ọlọ́run ọba tó wá olùkè ní ẹ̀sìn ọlọ́run bó ṣe ń ka Qur'an bó rọrùn fún láti máa kà sí bó ṣe ń ṣe sàhájú ọrọrùn fún láti máa láti láti lè máa bá a lọ bó ṣe ń ṣe sàrà ọrọrùn fún gbogbo tó faradà ọlọ́run fọ́ bàbá tó ṣe pé àwọn ìwà búńbẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rọ̀ǹdọ́n ló mọ̀ òtítọ́pẹ̀ rọ̀ǹdọ́n tó lọ tó tó gbé padà ẹ̀wọ́ àwùjọ tí rọ̀ǹdọ́n bá dé ní àwùjọ lọ́rin ẹ pé ẹ lọ síbi àwọn dábàá tí wọ́n ń ta ọtí ẹ ní rí àwọn èèyàn bẹ̀ nílé ọtí ẹ ní rí àwọn èèyàn nílé ọtí náà kí ló dé ṣẹ̀gbá àwọn èèyàn àwọn ilé oúnjẹ náà ọmọ ọmọ ìfẹ́ rí yàn náà nílé oúnjẹ náà má ẹ̀hẹ́n ó túmọ̀ sí pé mùsùlùmí náà ní jẹun púpọ̀ jù ọtí náà tó ní rí àwọn èèyàn náà má ó túmọ̀ sí pé kí ni mùsùlùmí náà ní mu àwọn ọtí yẹn náà jù kò kí ni ọtí yẹn tó wá tó kó padà lẹ́yìn ìgbà tá a parí àwẹ̀ á ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò tó gbọdọ̀ ní ìdàgbàsókè ẹ̀mí kó o lórí pé èmi náà á ah, mọ dàgbàsókè lẹ́nu tó kọ́lọ́kọ́ wọ́n ṣàfihàn fún ẹ̀yẹ́ wa jù báyìí níta ń sọ yí yọmọ rí bákan lójú ẹ̀rọ pé kí ní jẹ́ ìdàgbàsókè ẹ̀mí sẹ́yìn máa ń dàgbà ẹ̀mí máa ń dàgbà ó ẹ̀mí máa ń dàgbà ó tó bá sì máa ń rí ààrẹ bẹ́ẹ̀ pé òun tó dàgbà ní ẹ̀mí kẹ̀mí rẹ̀ tó dàgbà sí gbogbo tó lè gbàmọ́ra ní ìkìlò ìṣòro ìdáfẹ́ pàtì ọmọ bú ọlẹ́ ọlẹ́ sílẹ̀ jẹrẹ àmẹ́bí ni ẹ bá bú yẹn pípín ọmọ dà lóhùn tó kọ́ wa mú ọlá bẹ́ẹ̀ lọ ìgbésí ayé rẹ̀ tó kọ́ ayé pé àmọ́ tí ẹ bá bú ẹsẹ̀ ọ̀rẹ́ à ojú ló wà fún ẹ ẹsẹ̀ ló ń fi ṣe báyìí ọlọ́run náà tó fi hàn ṣe kòńgẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá gba ìtí ẹ̀ bá ṣiṣẹ́ rí kàtán òun náà ni almudawama ala fil khairat kí wọ́n máa bá iṣẹ́ rí yẹn lọ. wà á dàbí ẹ̀ kàtà kí wọ́n jà ń bẹ̀ náà ẹlòmíì kò ṣe gba àwẹ̀ tán báyìí kó tó di ọdún tí ń bọ̀ kó tó gbà wẹ̀ ní kò sí tàtàwá kò sí nǹkan kan máa tó kò sí tàtàwá kódà ń bẹ náà àfa mi ṣe pé máa ń sìn yàn gan ni kéèké yọ ọ̀rọ̀ pé à tí a bá ti parí àrẹ báyọ̀ ọlọ́mọ ẹ̀jẹ̀ ó tó dáwọ̀ ẹ̀mí kí ni tó àdánà wọ̀ dá ìgbà yìí dèwò làbá àwọn ìkọ̀ lẹ́nu yìí bóyá ṣe nínú àwọn náà wá fèlè kóyọ̀ mi tún nà mí àrà àìsà ìdá tó ń tó Ramadan wàdé ìtúsọ̀lá wà tẹ̀lé kàmú àárí kòló jannata àárí kòló jannata ó bá tán náà ò ní rántí àwọn àgbákò tó ti fi ọwọ́ rẹ̀ fà àwọn àgbákò tó ti fi ẹnu rẹ̀ fà lọ́kàn máa ní àtúntà náà ti bá ti ń kírun tó ti ń gbá rẹ̀ rọ̀mọ̀bọ́n á ah, tó ti ó wà jẹ́nà yóò ti gbàgbé wa lọ́sùn àlàálá wà haramtu harama. tó bẹ́ẹ̀ lẹ́yìn náà kílẹ̀ yẹn jóná súnà tó báwọn ìbádà súnà ìrìn máa ṣe So ntí ẹ̀ máa fi mọ̀ nìyẹn pọ́nlọ́ ọmọ ìgbàṣẹ́ yìí o orúkún yìí orí pé á ah, iṣẹ́ ẹ̀mí tó rọrùn fún mi láti ṣe é ṣùgbọ́n kan náà nínú àwọn àpẹẹrẹ tí ẹ̀ tó máa fi mọ̀ ìkẹ́ ọlọ́run máa gba iṣẹ́ yìí o òun ni kókó pé kí o tó máa bẹ̀rù pé sọ́nà máa gba kínní tí mo fi bẹ̀rẹ̀ lẹ́ka yẹn kí o kẹ́rù máa bà yẹn kí iṣẹ́ tá a mọ̀ sí òun náà ni pé nígbà míì tí ẹ bá ṣe ẹrẹ tán èyàn ó sì máa rí ìṣó iṣẹ́ rẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni àbọ̀nsọ rọ́dí ọlọ́ ẹ̀rọ ṣùgbọ́n ọlọ́ inú mọ̀ wájà dá sámọ́rọ́ta àmẹ́lẹ̀ yìí ájìlẹ̀ ni ẹni tó bá yìí tẹ̀ ń rí ẹ̀sán nǹkan tó ṣe tó tẹ̀ ń rí àwọn èṣù òun iṣẹ́ eré tó ṣe tó tẹ̀ ń rí wọn ni fa ó wà ìlú àlà òjú ájìlá òun ni pé ń túmọ̀ sí pé padà fún ní yóò yẹ ẹ̀sán yẹn níjọ́gbọ̀n jàǹkìrámà àmọ́ ọgbà rẹ̀ tán ò tiẹ̀ rí láti sílẹ̀ pé á ìnìjọ́ ti yàtọ̀ bó ti gbà rẹ̀ tán ti mọ̀ pé ó ti yàtọ̀ ó rí kíákíá kó ti máa rí pé á ti rà pẹ̀lú àwọn ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ tí wọ́n ń yìí tó àtìyámọ̀ lẹ́yìn òsì rè amẹ́rin tí ò bá ti rí tiẹ̀ látàyé kó ti réṣò yẹn látàyé kò lè rí ẹ̀sùn yẹn níjọba ìyàn kìlámà kò kọ́ lọ́wọ́ bá tí ó gba iṣẹ́ wa kó mọ́ sàyẹn ọ̀nà tuntun wa bákan náà ẹni tó bá iṣẹ́ tara lẹ́gbẹ̀ẹ́ pọ́ lọ́wọ́ bá gbà oníkẹ́ ẹ̀ lérí yá kárí mi lára rẹ̀ yà á mo gbádùn ti kábọ̀ ni ọ̀fẹ́ kí wọ́n kọ́ lẹ́sì káfọ́ àbí wọ́n ti mà ọ̀fẹ́ kí wọ́n kọ́ kakọ̀rọ̀ àná méjì méjì wọ́n ti mà ọba tán fọ ẹ wo gbólóhùn ẹyọ kan tí ò tó ìṣẹ́jú kan tí yóò sọ yóò tètè gba ogun ṣẹ́jẹ́ tó gbúdọ̀ àwọn kan báyẹn gbogbo jẹ́kẹ́ ìbá ti ti pé dandan ni ọlọ́run ọba pè ní tó dáa jù ní kíkí ọmọ fi pamọ́ mọ̀ mọ̀tìkà yóò máa mọ̀ mọ̀tìkà máa rí ẹlòmíì ń bẹ tó bá tíráàbù yóò lọ múra ni o yóò lọ múra kí ló fẹ́ lọ lè rajà ní ìlú kánò lọ lè rajà ẹ̀rọ àmọ́ ẹ̀rí kiri ẹ̀ ó ti wà ní múra yóò ti dé para ni ah múlẹ̀ àmọ́ lọ rajà ni àtọ̀ ọlọ́run jẹ́ mọ́ta kò fẹ́ káwọn èèyàn mọ̀ àbí ẹ̀ẹ́dì ẹ̀ẹ́dì ó lè rí láti lórí ẹ̀ẹ́dì kí ni ìtìkáàbù inú múra ẹ̀mọ́ ń dùn gẹ́fà ah, ìtìkáàbù aráàmù. أنا عيل لوني والله والله كده هذا rẹ ti ما lọ́wọ́ mọ́ sáà fàánù fún wa o kó láwọn lọ́wọ́ ṣèǹtàn والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع اخواننا المجاهدين في سبيلك يا رب العالمين اللهم اغفر لموات المسلمين اللهم ارحمه اللهم نقيه من الذنوب كما ينقى الصوب الابيض من الدنس اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم كن مع ولاه امورنا وجلهم بطلب يا رب العالمين اللهم دين الخير وشده لما فيه خيرنا يا رب العالمين